بسم الله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين أدوكم فún Ọlọ́run Ọba abiola kí ó mọ̀ sálẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀sán àṣìyàmù wa ilé tí a ti ń dábọ̀ láti ọjọ́ yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹwàá nínú oṣù Ramadan ọlọ́ọ̀bá àwùdákùn mọ́sálà ṣe ìtókù ní ìrọ̀rùn fún wa ní àtìgbà àti láyé wa kò sí wa lóyún tí ó rọpọlọpọ̀ àǹfààní níbẹ̀ èyí ni ètò orí ètò wa rúdànù wàdúṣọrọ ilé tí yóò mọ̀ gorí ayẹ́fẹ́ nìsín ilé tí àwọn olùkọ́ wa àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ tí gbáyé ti ṣe láǹfààní tó yẹ sí orílẹ̀-èdè jẹ́ ní ọ̀la àdìkíọ́mà náà ni wọ́n bá wa sọ láti ṣe lọ kọ́lọ́wà kí ó ṣe nírọ̀ fún wa fáǹfààní ẹni tó yẹgbẹ́ tó ó lè mọ̀ mọ́ ta lẹni tí ń bá wa sọ̀rọ̀ àgbègbè ni wọ́n ti wá àwọn náà ni olùmọ̀ wa àwọn olùkọ́ wa adókòtò ṣàlàbí ètí ó wà àdúgbò ẹ̀sánú ajé èrè àgbègbè náà sọ kí ọlọ́ba kí ó jẹ́ kí a rí wọn pẹ́ látàrí dáadáa kọ́ wá sí àwa náà ní ẹni tí yóò mọ gbọ́ àwọn ọ̀rọ̀ lórí látẹnu wọn tí ó ṣe wá láǹfààní láyé tí ó jẹ́ ṣe wá ní àǹfààní náà làdìkíá náà ọlọ́dà kọ́mọ́sálà ìṣẹ́ ní ìrọ̀rùn fún wa láti jẹun tí wọ́n bá sọ ọ̀rọ̀ náà. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد سلام الله عليكم ورحمته وبركاته Eh, gẹ́gẹ́ bí àlàyé tí à ń ṣe lọ lórí àwọn nǹkan tí ṣẹ̀ríà tí ó wá nínú òfin ṣẹ̀ríà pé a fẹ́ kéèyàn ó mójútó nínú Ramadan eh, òun náà ni ta'jil al-fitr kí á tètè máa sínú nígbà tí a bá ń gba Ramadan ìmọ̀ àtètè sínú yìí òun ni pé tó bá ti dá wa lójú pé òun ti wọ̀ tá a sì rí pé wọ̀ so ìgbà yẹn á sínú. àbí kó tiẹ̀ jẹ́ pé kùrukùru ń bẹ lójú so àbí kó jẹ́ pé ojú ń rọ̀ àárí oòrùn rárá ṣùgbọ́n ó dá wa lójú ni pé ó ti tó àsìkò tó yẹ kó wọ̀ nítorí pa àwògbà tó wọ̀ lánàá àwògbà tó wà ní tó wọ̀ ní jẹta so pẹ̀lú eléyìí báyìí a jẹ́ pé a sì nù a sì nù ṣùgbọ́n ìgbà míì ó ṣeé ṣe kó pé ẹni tó ń pèpè fún àti mọ̀ yín pé tákòókò bá ti tó ló máa ń pèpè fún sọláàtì ọjọ́ ni tó ṣe fọkàn tán tó bá ti pèpè fún sọláàtì àjẹpá sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì tó lè jẹ́ ká mọ̀ pé àsìkò àti sínú ti tó ó wá nínú ẹ̀gbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ sahal ibn sa'ad as-sa'idi radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qaal la yazalu an-nasu bi khayrin ma ajjala al anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn ní yé bẹ nínú ọ̀rọ̀ àti muslim ló gbà wá. anabi sallallahu alayhi wa sallam ó sì tún sọ nínú àwọn àdéhùn mi náà ẹ bó ti ṣe lọ́lá tó wípé kí wọn jẹ́ni tí yóò tètè máa sínú eléyìí túmọ̀ sí wípé àwọn ẹni tí wọ́n pèpè fún sọ̀láàtì ọ̀dọ̀wọ̀ wa ọ̀dọ̀wọ̀ wa bàbá làdáni ọ̀dọ̀wọ̀ yín kẹrí pé àsìkò tí ẹ̀ ń pèpè fún sọ̀láàtì ń gan gan gan gan lásìkò sọ̀láàtì gẹ́gẹ́ bí sọ̀láàtì alifájìrì ní ìsìn tẹ́ bá sọ pé alifájìrì ń yọ níbi aago márùn ọkọjá àṣẹjú márùn ọkọjá àṣẹjú mẹ́fà ọkọjá àṣẹjú méje àsìkò yìí gangan ló ti yẹ kẹ́ ẹ dẹnu lé pípèpè fún sọlá lọ́nà tó fi jẹ́ pé ẹrú ọlọ́run tó fẹ́ gba rọ̀mọ̀bọ́n kò ní í jẹ́ wípé látàrí tí wọ́n fẹ́ fi àsìkò tẹ́ fi falẹ̀ ẹ ti mú jẹun lọ́sàn-án nítorí pé táyà ọba pèpè fún sọlá tàbí láago márùn ààbọ̀ ẹ̀wọ̀n àwọn aago márùn-ún àbọ̀ sago márùn-ún kọjá ìṣẹ́jú méje sago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́fà tá àlùfájàrí ti yọ nǹkan bí ogún ìṣẹ́jú lé ilẹ̀ tún ti sílẹ̀ fáwọn èèyàn kó wọ́n máa jẹun so sẹ́wọ̀n kẹ́yìn lẹ́sà kó bá fún wọn tó bá di lọ́la gbẹ̀ndà òkè àwọn bó lè yàn ti wí. ìdí nìyí tó fi jẹ́ pé tó bá ti nírú àwọn àsìkò yìí báyìí kó tún tó burú káwọn bàbá tán ti dàgbà kí wọ́n fi ìpèpè fún sọ láti sílẹ̀ fáwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó lè sásìkò nítorí kó má bàjẹ́ àkóbá fáwọn èèyàn torí bí jẹ́ ìgbà ti fi falẹ̀ ẹrú ọlọ́run mi ọkàn tiẹ̀ ti balẹ̀ pé ńgbà bàbá bá tó pè ìgbà náà lásìkò àti má jẹun tó tí ó sì jẹ́ pásìkò yìí ti tó tó tó ẹ̀yin lẹ̀ pèpè fún sọ̀lá bẹ́ẹ̀ náà ni àsìkò sínú lọ́pọ̀lọpọ̀ ìgbà mi òun ti wọ̀ wọ̀wọ̀ ti pẹ́ tó ṣe é pé àwọn èèyàn tó pèpè fún sọ̀lá tó pèpè fún àwọn èèyàn nínú ilé àwọn sì takú pé bá àárọ̀ òrùn mà àyìn tó ti mú wọn má ti pèpè fún sọ̀lá tó túmọ̀ sí pásìkò àti sínú òtítọ́ tó wọ́n máa fìyà jẹra wọn lálẹ́ kún fìyà jẹra ẹni nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé idha aqbala al-laylu min hahuna wa gharabat ash-shams faqad aftara as-sa'im ní ìgbà tó rúbá ti wọlé báyìí tó rùn sì ti wọ̀ àsìkò àti sínú ti tó fẹ́ni tó bá ń gba as-siyam torí náà ẹja amójútó lè yí báyìí ní ìgbà míì ní ilé kan náà táwọn èèyàn ń gbé ní ilé kan náà táwọn èèyàn ń gbé àsìkò tí wọ́n sì náà máa ń yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí ilé tó bá ga ga ga ga ga tó ga rorororororo gẹ́gẹ́ bí burj al-khalifa ní Dubai burj al-Khalifa yẹn ìyẹn ní al-Khalifa tó wà tó wà ní Dubai ilé yẹn ga púpọ̀ so ti ń lọ bí àgbéka àgbéka ọgọ́rùn méjì so àwọn ẹni tí wọ́n wà nísàlẹ̀ àwọn ò ti rí pé oòrùn ti wọ̀ táwọn ò ti sínú nígbà táwọn tó wà lókè tó wà lókè tó wà lókè táwọn sì ń rọrùn ẹni tó wà lókè òun tó ń rọrùn wọn ò gbọdọ̀ sínú ẹni tó wà nísàlẹ̀ ti sínú so ìtètè sínú tẹni tó wà nísàlẹ̀ oní tó ti rí pé oòrùn ti wọ̀ ìtètè sínú tẹni tó wà lókè lọ́nlọ́nlọ́ òní pé òun náà gbọ́dọ̀ sínú ó dìgbà tó bá tó rí i pé òun wọ̀. ẹni tí ó wá pé travel ó fẹ́ travel gba bàálù ìgbà tí wọ́n wà ní airport wọ́n rí i pé òun ti wọ̀ wọ́n sínú wọ́n wá wọ bàálù bàálù gbéra wọ́n ti dénú òfurufú báyìí wọ́n bá tó róòmù níwájú wọn pé à ṣé ẹ̀yìn tẹ́sí pé àwọn ti ba rọmọdọ́nà tòun jẹ́ bí ẹ̀ bá ẹ̀kọ́ bàjẹ́ rárá nítorí pé dájọ́ yín nígbà tí ẹ wà ńlẹ̀ òní pé òrùn ti wọ̀ gbàtẹ́sì dókè ní ìsìn tẹ róòrùn ìdájọ́ ọpẹ́ róòrùn ní ó ti ọjọ́ ìtí kọ̀pa rọ̀mọ́bọ́ọ̀nà yín lára nítorí pé ńgbà tẹ wà ńlẹ̀ ìdájọ́ tilẹ̀ ṣùgbọ́n mi tún wọ̀ la bá róòrùn tó lè sínú ńgbà náà kò lè sínú o kò lè sínú yóò bá rọ̀mọ́bọ́ọ̀nà rẹ lọ ní ọlọ́run ràn lọ́wọ́ títí tẹ̀ eléyìí jẹba torí ẹ̀ á wà lọ àti sínú lára ẹlòmíràn ti rí òun wọ̀ ó sì ti rí pé ti pèpè fún lọ lára yóò pé òun ní sínú ó di lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú kúmọ́ à òun fi àjẹrà rẹ̀ nù náà nàbí sallallahu alaihi wa sallam àní rúṣọ́ọ̀lù fún gba àgbà fún gba àgbà ìgbà táwọn sì yarí máa gbàgbà ó ní ká nínú dàbí ọlọ́run máa fún yín jẹ a sì máa fún yín mu tààrà ní òfin ìjẹ torí ẹ nígbà tí wọn tó rán rí pé àwọn sars àwọn gbàgbà ipò ní anábìnọdà man kana minkum ghafila falyughafil ila sahar ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ gbàgbà ipò kó gbà di sàárì tó bá ti di sàárì ó gbọ́dọ̀ jọ torí kí ẹ má bàa fọwọ́ ara yín para yín nínú àwọn ẹ̀kọ́ tó tún yẹn ká mójútó àsìkò tá à ń sínú ẹ̀ẹ̀ka sàdúà gbogbo ní tẹ́ ẹ̀ máa ń fẹ́ lórí ẹ̀ máa tọrọ rẹ̀ ńbẹ̀ nínú súnà níbi ní máa já ibi alábi sallallahu alayhi wa sallam ó ní inna lis-sa'imi 'inda fitrihi da'watan la turad anabi sallallahu alayhi wa sallam ní ẹni tí ń gba Ramadan àbí tí ń ṣe siyam èyí yòówù ó lè jẹ àdúrà kan wà fún tó jẹ pọlọ ọbọ òní sáláì gbà lásìkò tí ọba sínú yẹn ní kíkẹ ẹ bá ṣàdúrà lásìkò tẹ sínú ọlọ́rọ̀ gbà náà ni ẹ sáà má ti tọrọ ní tí ọdà ẹsùn má tọrọ àti dẹbi yín rú ẹmẹjà pọn ẹbí ẹsùn má tọrọ ntí ọdà tẹ ẹ bá ti bẹ lọ lásìkò tẹ ẹ sinmi Ọlọ́run ọgbà náà ni. الإمام الهيثمي من ترى مجمع الزوائد وني حديثه إسناده صحيح ọ̀nà tó gbà wá ogun rege ọ̀nà tó gbà wá ogun rege tó ǹjẹ́ nínú àdúrà máa ṣe nígbà tá a bá sí ṣé gbólóhùn yìí náà wọ gbólóhùn pé allahumma laka sumt wa ala rizqika aftart allahumma laka sumt wa ala rizqika aftart eléyìí ó wà nínú àwọn àdúrà tó wá nínú ẹgbàá wa ṣùgbọ́n ọ̀nà tó gbà wá kò fẹsẹ̀ nílẹ̀ ọ̀nà tó gbà wá kò fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n wá nínú hadith mi eléyìí tó ṣe pọ̀ ń fẹsẹ̀ nílẹ̀ ike nínú àdúrà tá a máa ṣe tá a bá sí mu òun ni zahaba zahaba dhama'u wabtallat al-uruqu وثبت الأجر إن شاء الله ذهب الظمأ أنبت جوات والو وابتلت العروق بين gbogbo kásán ó ti di tóorin ẹ̀sán ẹ̀sán ìjọsìn tá a sì ṣe lónìí pẹ̀lú ògbó ọlọ́run kò ní gbé eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àdúrà eléyìí tó ń fẹsẹ̀ rinlẹ̀ wọn náà máa wí tó bá ti sínú ó wà nínú Hisnul Muslim eléyìí tá a túmọ̀ sí Yorùbá وأبعمه إذا ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله من أن كان في شريعة تنفيك من رمضان ولان كثرة القراءة والذكر والدعاء والصلاة والصدقة كما كي القرآن لقلق كما السماء والله مبالق كما السابع لقلق كما السلاة lẹ́yìn ọ̀ràn yẹn kárí fún àṣẹ náfìlà lọ́pọ̀lọpọ̀ ká sì máa ṣe sàrà ká máa ṣe sàrà nítorí pé alukur'an tẹ rí yìí báyìí tí ìrọ̀ ọlọ́run bá ní iṣẹ́ tó náà bá fi ránṣẹ́ sí àgbáńlá ayé ni tí sì ń bẹ tí sì ń bẹ lọ́tún gẹ́gẹ́ bọ́lá ṣe sọ nǹkan kalẹ̀ àlékún kan ọ̀wọ́ àdínkù kan ọ̀wọ́ náà original ni ṣe translation original alukur'an kì í ṣe translation. a ah, àdúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ ìwé ńlá yìí wà ń bẹ láàrin wa ọ̀pọ̀lọpọ̀ wa fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ wọ́n fi mú un ò dààmú fún rárá wọn ò tiẹ̀ sí àbí kí ni tó ká sí pọ̀ dààmú fún ọ̀ sí bí ibo ṣe jẹ́ pé ọ kò sọ rẹ̀ gbàdé kí fẹ́ máa kà kí fẹ́ máa kà kí ni ń ọrọ ọlọ́run ọba màní ọpọlọpọ ló jẹ́ pé wọn ò tiẹ̀ máa kà wọn ò mọbi tó sí wọn ò mọbi tó sí sì ni máa lọ àmì dàgbà ju kéwù lọ máa dàgbà lọ dàgbà ju lọ ìdí dàgbà lọ ni pé ṣé ìgbà yìí lọ́wọ́ máa kọ́ banana bàbá yìí ìwé tó ṣùgbọ́n kí èyí dàgbà jùlọ nítorí pé táyì kú àmà sí náà náà ìwọ náà wọ́wọ́ tó ń bá ń ṣe sọ́láàtì kí ni àwọn afíbẹ̀rẹ̀ sọ́láàtì Allahu akbar tá a bá parí sọ́láàtì ńkọ́ assalamu alaikum gbogbo eléyìí kéwù ni ó sì lè ṣe sọ́láàtì láì jẹ́ pé ó ké fátíà tó gbogbo eléyìí èyí dàgbà jùlọ torí de eléyìí káwá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam èyí dàgbà jù ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam lọ. àwọn baba mama àyè wà fún láti wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ní al Center ní ẹ̀sán àánú ajé àyè wà ń bẹ ẹ̀yin náà wá gba fọ́ọ̀mù fi kọ́ nípa ẹ̀sìn Islam àwọn ọmọ yín àtẹ̀yìn náà bàbá gbogbo yín la pè é wá kọ́ nípa ẹ̀sìn kò yẹ kí èèyàn jẹ́ kí wọ́n máa tú yàn jẹ nípa ẹ̀sìn yàn ìgbà tí ò yẹ kí wọ́n tú kò náyé ní kankan láti wá kọ́ nípa ẹ̀sìn ìwọ̀nba tó sì máa sin lọ́wọ́ bó bá ti máa ń pa rẹ̀ ó kú oríire torí ẹ̀ alukur'an agbọ́dọ̀ máa ké ni nàmbà kíláàsì ni kìí ṣe nàmbà fẹ́ torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé la salata liman lam yaqra bi ummil kitab sọláàtì pọ̀ òsì tí ó lálàáfíà fún gbogbo ẹni tó bá ṣe sọláàtì tí ò ké fàtíà ń bẹ̀ ẹ̀yin òsì má fàtíà ké ẹ wá kọ̀ ẹ wá kọ̀ kò sí wàhálà ń bẹ ẹ máa ké pẹ̀lú ògbọ́ ọlọ́ mìíràn nínú àwọn nǹkan tó tún ẹ ká mójútó nù rọ ẹ ẹ rí alukur'an tó yẹ máa ń ké harafi kan nù rẹ anábì ní ládàá mẹ́wàá kìí ṣe bíi alam ní harafi kan sọ pé alam nashrah alam tara kayfa so alam alam yẹn anábì ní rárá kìí ṣe alam harafi kan alifu tó bẹ̀rẹ̀ rẹ̀ ara ti kàn ní láàmù tó tẹ̀lé ara ti kàn ní mímù tó gbẹ̀yìn rẹ̀ ara ti kàn ní bàbá fi mẹ́wàá tá a fi kún mẹ́wàá tá a fi kún mẹ́wàá ó di ọgbọ̀n ládá lórí àlám lásán tí wọ́n bá ka àlám tààrà kí ìfàdé parí ńkọ́ ẹ̀wà dúró ládá tí wọ́n bá kí ìfàdé parí ńkọ́ ẹ̀wà dúró ládá tagbọ́dọ̀ mójútó àwọn aṣọ olóore torí pé ẹ̀gàn òfófó gbogbo àwọn aburúkú ti pọ̀jù lọ́wọ́ àwọn èèyàn tí ó gba aládá àwọn dànù jọ́gbó ndàlùkìyàmà tábà wà wò dàkejì ó ní àwọn aṣọ eré kátó wá ṣe tó lè dín kó ọ̀rọ̀ náà lọ kọ́lọ̀ ọ̀rọ̀ ọmọ bàtí wa ó sì máa sọ̀rọ̀ ẹ̀sọ́ àbí títí ó fi bàjẹ́ kí wọ́n máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nínú Ramadan àtìgbà tí ò sí Ramadan nítorí pé ó ń bẹ nínú nǹkan tó lọ́wọ́ bá máa fi sàánú yàn ń bẹ nínú tí máa wúwo lórí òṣùwọ̀n tó lọ́wọ́ bá máa fi sàánú yàn wọ́n kú yẹ lára láti wí ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí wọn wọ́n sì máa wúwo lórí òṣùwọ̀n subhanallah walhamdulillah. ولا إله إلا الله الله أكبر أبي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn gbólò àwọn gbólò yìí ń bẹ nínú àwọn kẹtọ́ ẹ̀ka mójútó bẹ́ẹ̀ náà làdúà ká mójútó àdúà lọ́pọ̀lọpọ̀ nínú Ramadan àtìgbà tí ò sí Ramadan pàápàá jùlọ nínú Ramadan torí Al-Imam Ibn Khuzaymah rahimahullah nínú sahihi wọn bẹ́ẹ̀ náà ní ibn hibban nínú sahihi tiẹ̀ wọ́n gba ìgbà wákàn jáde pàlàbí sallallahu alaihi wasallam sọ pé thalathatun la turaddu da'watuhum àwọn èèyàn oríṣi mẹ́ta kan wà tó lọ́wọ́ bò ní sàlàyé dàbí àwọn alákòókò wọn as-sa'im hatta yuftir ẹni tó ti pé ń ṣe siyam ẹni tó ń kọ́ ẹnu ró sẹ́sìn fọlọ́ títí tí ó fi sínú títí tí ó fi sínú tó bá bẹ lọ láàrin ìgbà tó ti bẹ̀rẹ̀ sí kẹnu rún sásìkò sínú ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ náà wọ́n ìmáàmù làáyàdélò aṣíwájú tọ́jú ẹni tó dúró dọ́gba tó yẹ sálábòsì kì í ṣe òrùlé apákàdápákà sí ẹni tó dúró dọ́gba tọ́jú pé kì í ṣàbòsí fáwọn èèyàn tí ń ṣèjọba lé lórí tó bẹ lọ ọlọ́wọ́ gbà náà ni. wọ́n dá àwọn tìlùmọ̀gbọ́lóhùn àdúrà kẹta tọ́lọ́wọ́ bò ní sáláìgbà tẹ́ni tá a ṣàbòsí sí bá ṣẹ́ sọ́ra fábòsí tó bá ṣàbòsí sí yàn má pété kìí ṣe mùsùlùmí ló fi ṣàbòsí sí tó bá ṣàbòsí sẹ́nikẹ́ni ọlọ́run ọba wa yóò fún ní àǹfààní pé tó bá ti lè ṣépè fún ọ èpè yìí yọrọfà ọlọ́hù fọwọ́kọlọ́gà náà ọlọ́run ọba ó gbé èpè yìí yóò gbé sórí ẹ̀sùn òjò òtún fìtàkù lẹ́hàn àbúwá bùsùnmá wọ́n sì ṣí àwọn ẹlẹ́kùn sọ́mà fẹ́pẹ́ yìí wọ́n yẹ kó lọ rọ́bù olúwa ẹlẹ́dàá wọn máa sọ pé wà ìzẹ̀tì mo fi gíga mi búra wa jalali mo fi gbígbọ́ngbọ́n mi búra la ansurannaka walau ba'da hin ike màá ràn ọ́ lọ́nà ni kódà kò bá pẹ́ màá ràn ọ́ lọ́nà ni kò bá pẹ́ alimami ahmed àti tirmidhi ló gbé jáde nínú àdìsí mi èyí tó bukhari àti muslim gbé jáde nínú tóra àwọn láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ó ní rasulillah sallallahu alayhi wa sallam ajwada an-nas. kò sẹ́ni tí ọ̀làwọ́ tó ànábì sallallahu alaihi wasallam òun ló lawọ́ jù nù àwọn èèyàn èyí túmọ̀ sí pé ká lawọ́ pàápàá jùlọ nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ nínú yá sórí ara rẹ̀ gan ẹ̀wọ́n ti sọ sẹ́lẹ̀ mu nígbà tó lówó tó lè jẹ́ àwọn ń kówó pamọ́ kówó láti ké nítorí kíkọ́ ọmọ ara rẹ̀ pa ọ̀dọ̀ mi tẹ́ dé ibà ẹ̀ tún ní jáde máa òtútù ò ní mú yín má òòrùn sì ní pa yín má ibi tẹ́ máa gbé lọ dé yìí ọ̀ ń tara rẹ jẹ èyí tó bá ń ná àbófi fèèyàn láǹfààní kó tó di pọ̀ lọ òun lówó rẹ o gbogbo yòókù mẹ́gáàdì lásán ló ń ṣe ọ̀n bá wọn sọ ni torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé ta ni nínú yín ni ló jẹ́ pé wọ àwọn ẹni tí ó jogun rẹ̀ lọ fẹ́ràn ju tiẹ̀ lọ ah, àwọn sàhábà ajẹ́ pé owó yín lè tẹ́ bá jẹ́ kẹ́ fi fi ọ̀nà àǹfààní kẹ́ tó kù èyí tó bá kù owó ẹni tó jogun yìí ni ó túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wọn ṣe wọn wọn sọ̀rọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ń bá wọn sọ di owó ni fáwọn ẹni tó jogun wọn lẹ́yìn wọn ìwọ lówó owó yìí ti pọ̀ tó bá ti fẹ́ jẹran kò ní jẹran pọ̀nmọ́ náà ní gbogbo wa bàbá ara oníṣẹ́ àjọṣe gbogbo bàbá ó lè máa wẹ̀wẹ̀ rẹ̀ kankan kó didi oṣù kan ó lòun ra ayé sá owó tẹ ẹ kó jọǹkọ owó tẹ ẹ kó jọǹkọ ẹsìn lẹ́yìn ra ayé sá torí délé ẹ wò ẹ má jẹjẹ kú ẹ má nànà kú nà ọlọ́wọ́ bọ̀ o àmọ́ wọn bẹ́ẹ̀ Islam tó fi kọ́ wa. wọ́n sọ̀rọ̀ máa ṣe lásìkò tí màlẹ́kà jibril máa ń bá anabi sallallahu alaihi wasallam fa yudarisuhu al-Qur'an tí wọ́n máa kọ́ ẹ̀kọ́ al-Qur'an pẹ̀lú anabi sallallahu alaihi wasallam fala rasulullahi sallallahu alaihi wasallam hina yalqahu jibril ajwadu bil-khayri min ar-rih al-mursala wọ́n anabi sallallahu alaihi wasallam lásìkò tí jibril bá wá bá ọ láwọ́jú ìdí tí ń fẹ́ tí nǹkan kan ò lè dá dúró

يعطي عطاء من لا يخشى الفقر torí pé anabi sallallahu alaihi wasallam máa ń bùnyàn lẹ́bùn lẹ́bùn ìbùnni تاني tẹni tí ó bẹ̀rù òṣì ìbùnni lẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì eléyìí ló jẹ́ kí gbogbo èèyàn rẹ̀ wọ ní ẹ̀sìn Islam tó so ìwọ́n tiẹ̀ ọ̀làwọ́ wọ́n sá máa fún ọ ni wọ́n máa fún ọ ni ó ní wọ́n máa sọ ẹrù kalẹ̀ lágbólé tó ni wọ́n ìgbérù yẹn fọwọ́ dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ ó yẹ kí ìwọ náà lawọ́ torí pé ìgbà tó lọ sọ pé

ẹ̀hẹ́n ìgbà tó filẹ̀ ọpẹ́ ìdání tó lè ìjẹba o nínú àwọn nǹkan tí ó yẹ ká máa ná jàmá ó náà ní al-ilm ìmà ó ná ìmà wa ó kí èèyàn nímà kó wá jẹ́ pé ìwọ nìkan náà lọ si dá lò láwùjọ wa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ yìí àwọn tí wọ́n sì máa ń pẹ̀ sí Islam náà wà ń bẹ̀ kí ló dé tẹ̀ ìsàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹ̀ka gbé pamọ́ bákan ara rẹ̀ ẹlòmíín tó yẹ pé ní ìsìn tí bákan náà owó ìbẹ̀ nù nǹkan téèyàn lè ná pápá jùlọ nu rọmọbọ́ọ̀nù yìí kẹ fẹ́ni tí ń gba rọmọbọ́ọ̀nù kẹ fún lóúnjẹ tó sì sí ni èyí náà ní orí ládàá ṣèyàmù tó sí. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ṣẹ́yìn wá gbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa torí pé bí àṣà àwọn ẹnìkan ni wọ́n ní pé ọlọ́run ní sanwó atúnṣe kí ọlọ́run kí bá wa sanwó wọn kí bá wa dúpẹ́ fún wọn láyé kó bá wa fún wọn ní ọ̀làdìkẹ́ ọmọ a rí pé ọ̀rọ̀ náà wọ́n ti bá sọ síwájú kí a tó béèrè àwọn ìbéèrè tí ó wà níwájú wa ní ọ̀dọ̀ wọn òní pé náà ni wọ́n náà ti gbọ́ nígbà àwọn bọ́ọ̀sọ́ bọ́ọ̀sọ́ bọ́ọ̀sọ́ nípa pé ẹja náwó sójú ọ̀nà ọlọ́ọ̀ba ẹlòmíì kágídí yarí ẹlòmíì fi ẹ̀yà rí ọ̀rọ̀ ọlọ́ọ̀rẹ́ tí wọ́n ń gbọ́ tó wà létò ń gbé tí afẹ́fẹ́ ń gbé wá bọ́ létí rọrùn yìí àwọn eré ọlọ́ọ̀ba kan tí wọ́n ń wá ọjọ́ ìgbẹ́ni àdìkẹ́ àmọ́ ní dúkìá àwọn ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ àá sì ń bẹ́ nínú anu rẹ̀ pé kí ètò yìí kí ó mọ̀ dúró mọ́ ní ẹ̀yìn Ramadan kọjá tí ó mọ̀ wáyé ní ọjọ́ kẹjọ kẹjọ lẹ́yìn Ramadan a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá ti lọ bá ta ṣàlàyé fún nípa ọdún kan báyìí ṣùgbọ́n wọn la gidi ẹlòmíì ti ọ̀fẹ́ gbọ́ ẹlòmíì wa ni ẹlẹ́ sọ pé ká mọ náwó ká mọ náwó amẹ́ríkà náà fáwọn jùlọ kò sí bá ṣe dédé wọn á tura ká náà ní bó ṣe wù wá àlérè nǹkan là tó yẹ lórí tí wọn náà bá fẹ́ jẹ́ ẹni tí ó kópa tó wọ́n darapọ̀ mọ́ àwọn olórí tí wọ́n ṣe agbátẹrù ní ètò báyìí o lè pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó náà ní zero seven zero six nine five nine seven zero one eight lẹ́ẹ̀kan sí zero seven zero six nine five nine seven zero one eight àbí zero nine zero three nine five nine eight two six two kò pèsè orí àwọn nọ́mbà yẹn tí wọ́n wá gbẹgbẹ tí ó dára papọ̀ mọ́ àwọn ètò yìí kí wọ́n lè lo àwọn bẹ́ẹ̀ tí yóò mọ gbélé ayé náwó rẹ̀ síbi dáadáa tọ́lọ́ ọba gbẹni tí ó kè sára mọ́tòrí pé tòun ò ní kì wá owó tá a wà kólẹ̀ fún ọ pé kí wọ́n lọ fi ṣètò lórí rédíò tí wọ́n ní kì wá jẹ́ nígbà pé bàbá kílé ti ta kílé kan ti ta wá sí ń tàwo rárá àwọn òníṣe yẹn ìtọ́jú fẹ́ ṣe mọ̀pọ̀ fẹ́ ṣe pọ́nlọ ni tọ́ balada ẹ̀rọ làlìkí àmọ́ torí olórí ẹja gbìyànjú kápá kìtìmọ́rí àwọn ẹrú ọlọ́ọ̀ni ọ̀sẹ̀ agbátẹrù ẹ̀ kódà tí wọ́n ní ìkẹ́kẹ́ rárá láwọn ọ̀bọ tẹ́jú àwọn ọ̀dọ́ tẹ́jú ẹgbẹ́ tó èèyàn olè mọ̀fẹ́ lè gbìyànjú pẹ̀ ẹ̀sìn kọlọ́ba kó ṣe ráhùn fún àti wọ́ láti lè jẹun tó ní okùnpá ń bẹ̀. bákan láti lé nínú ìbéèrè tí wọ́n fi ṣọwọ́ sí wa òní wípé wọ́n ní pètò kí ni ìdájọ́ ìwẹ̀ wíwẹ̀ lọ́sàn rọmọdán àti irun pákó ní ọ̀sán rọmọdán. kò sí tó burú ẹni tí ń gba rọmọbọ́n ló lè rún pákó ẹni tí sì ń ṣùgbọ́n ẹni tó ran pákó kò gbọ́dọ̀ gbé omi pákó mi o kò gbọ́dọ̀ gbé mi bẹ́ẹ̀ náà lẹni tó ń ṣe Ramadan ó lè lo ọṣẹ ìfọnu lópin ìgbà tó bá ti mọ̀ ẹ́ pé àádùn ọṣẹ ìfọnu kò ní wọ̀nà fún òun òun máa bóun ti lè ṣe tóun ó kó gbogbo ẹ̀ kú lẹ́nu òun tẹnu ó sì padà sípò. alhamdulilah ẹlẹ́ẹ̀kejì ní bẹ̀rẹ̀ tí ó wà ń bì wọ́n ní pé kí ni ìdájọ́ sọ̀látù tarawih nínú Ramadan ṣé tí èèyàn bá jẹ́ tó bá ní oṣù sọ̀látù tàràwí irú alẹ́ àná látọjúwe ṣé sì yá àmọ́ tòní báwo ni sólá láàfíà àbí òlà láàfíà tó ní tá a ti gbẹ́nu tó ti lọ sẹ́yìn bí ó ń bèrè ìṣẹ̀kọ̀ bèrè tó ní tá a ti gbẹ́nu tó ti lọ sẹ́yìn ní pẹ̀tọ̀ téèyàn bá ti ṣe sọ̀látù tàràwí eléyìí táwọn máa ń pè ní ásámú ìwé kò ní rọmọdán ẹ dáwọ kí ni ìdájọ́ rẹ̀. rárá o téèyàn bá lè ṣe sọ̀látù tàràwí kò túmọ̀ sí pé kọ́mọ̀ gba rọmọbọ́nà ọjọ́ tí ó tẹ̀lé tòun ká tó kàn wá ń bẹ̀ ní pọ́ pàdánù ládàá tarawih ṣùgbọ́n láì ṣe tarawih àgbà ramadan tarawih sunna nabi sallallahu alayhi wa sallam ramadan ọ̀ràn yẹn tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn lórí wa ni àìṣe tarawih kò túmọ̀ sí pé à ní ṣe ramadan. alhamdulillah bẹ́ẹ̀ bí ìtanijílẹ̀ kan sí ìtàgé parí rẹ̀ òun náà ní tó tó àdìpẹ́ mẹ́nubà fún wa nípa ilé ẹ̀kọ́ kájẹni tí ó wẹ̀ ẹ̀kọ́ kó wá mọ̀ kó wá mọ̀ dáadáa ká mọ̀ bàjẹ́ni tí ó bọ̀ sí abẹ́ni tí ó mọ̀ sí lọ́hùn pẹ̀lú àìmọ̀kan níjọ́ kan ta ṣàlàyé fún ẹnìkan ó lẹ́yìn ọmọdé yìí ẹ̀ sì ń jẹ́ni tí ọ̀fẹ́ máa ti mú ṣe yẹ torí pé mo ti dàgbà èmi tí mo ti dàgbà tó yàtọ̀ tó wá ní máa ká lọ ní ẹ̀kọ́ àwa ojú ara wa ní bàbá ẹ̀dàkùn màmá ẹ̀dàkùn ọdún mélòó lọ́dún wọn mọ́dún ó ẹni à èmi tí mo ti pé forty five years lẹ́tọ́ wá ní máa ká lọ sílẹ̀ ẹ̀kọ́ àwa rẹ̀ ní pé àà tó ọba débẹ̀ wà á bẹ́ni tó ní ohun fúlé nítorí ti ọ̀rọ̀ tó jẹ́ pé kódà yóò ti lé sí six years àti tó tún jù bẹ́ẹ̀ lọ wà á bá ń bẹ̀ bákan náà ẹlòmíì náà gbogbo àfẹ́mi tí mo wá ń ṣe àti mò ń àwọn ọmọ nílé ìwé tí mo ń gbé ribiribi nítorí wọn wá jókòó àmọ́ tẹ́tí alẹ́ ọmọ tara rẹ jẹ ọba tó dé bẹ́ẹ̀ wàá bá wọn tẹ́ jẹ́ pòfẹ́sọ̀ tó tó gbapò ju ti ọtọ wàá tó síbà wàá tó bá wọn bẹ́ẹ̀ tó lé lè kéé ṣeré rárá bí ti ọmọ bí kíláàsì ọmọ kékeré ṣe wà bẹ́ẹ̀ náà ìtàgbàlagbà wà bẹ́ẹ̀ náà ìtàndọ́kọ́ ló ṣe wà tó wà ń kìí ṣe pé bẹ́ẹ̀ rẹ̀ ń dẹnu àti bóyá èèyàn sọ pé olóko rẹ̀ kọ́ ìwọ náà gbìyànjú kọ́ ọdún òun lónìí ìwọ gbìyànjú kọ́ ọdún fọ́ọ̀mù kó o tún mọ ọmọ rẹ náà wọ bẹ̀ ó sì rí pé owó tí ò gun pa rárá owó péréte iná ló ọmọ san ó rí pé ó kéré lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ tó ọmọ kọ́ níbi àyè tá à ń gbé sọ yìí nínú ẹ̀kọ́ wa ilé tí ó wà ní àlùmọ́dúnà ní ọ̀sánú ajé area tó ti débẹ̀ wá ti ní mọ́sálásí lè lọ wọ́n júwe fún bó ṣe wọlé ké ìṣáàlá ń bẹ̀ bá débẹ̀ wọlé bá bá pàdé ní mọ́sálásí náà wọ́n á júwe fún olóòfin ẹni kọ̀ọ̀kan wáyé ìfẹ́ àṣekò ń gbẹ́rẹ́ mọ́dàgùn lásọ̀rọ̀ ká bọ́ ọṣọ ṣùṣọ́wọ́ òsì mọ́ fi jẹun ẹ̀kọ́ kò síjọ́ tí kè wáyé àtinú Ramadan àti lẹ́yìn Ramadan ní ọjọ́ sátidé àti ọjọ́ Sunday kọlọ́ba kó ṣe rọrùn ẹjọ́ àpàdé àwọn òdùnmọ̀ wa ní ọ̀la Assalamu alaikum warahmatullahi wabarakatuh